ẹ káàárọ̀ ẹ sì káàsán ẹ kálẹ́ gbogbo ibikíbi tí ẹ ti ń wò wá pátá àkíyín lẹ́ǹkan sí wípé ọlọ́run tó jẹ́ kí ojú kórira láyọ̀ àti àlàáfíà ọlọ́run tó sì jẹ́ kí etí kó máa gbọ́ra wọn báyìí láyọ̀ àti àlàáfíà láti bí ọjọ́ mélòó kan tí a ti kúrò ní orí afẹ́fẹ́ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà mo fẹ́ fi àkókò yìí fi ìmúre wọn sí gbogbo ẹ̀yin fans wa all over the world ẹ̀yin tí ẹ ràn wá lọ́wọ́ ẹ̀yin tí ẹ ń wò wá ẹ̀yin tí ẹ appreciate wa pàápàá àwọn tí wọ́n appreciate ọlọ́run nínú ayé wa a fi àkókò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ yín ojú òní tì yín ní agbára ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ nawọ́ sí wa ní ìgbà tí à ń ṣe iṣẹ́ orí òkè yìí lọ́wọ́ ibi tí ẹ ti mú owó kò ní gbẹ lórúkọ Jésù gbogbo ibikíbi tí owó ti jáde lápò yín ibẹ̀ yẹn ò ní dàrú ibi tí ẹ ti mú owó jáde tí ẹ fi ran orí òkè yìí lọ́wọ́ tí orí òkè yìí fi di pé akọtán gbogbo ẹ̀yin fans wa all over the world lórúkọ Jésù ibẹ̀ yín ò ní bàjẹ́ o kò ní dàrú o kò ní ṣubú o kò ní fọ́ o ibẹ̀ yín ayọ̀ ló máa máa mú jáde fún yín lójoojúmọ́ nítorí pé iṣẹ́ Olúwa òun ni ẹ fi ṣe mo appreciate everybody ìyẹn ló mú mi tún jáde láàárọ̀ yìí pé kí n appreciate gbogbo ẹ̀yin fans wa all over the world ẹ̀yin tẹ́ fi owó tẹ́ fi ràn wá lọ́wọ́ ẹ̀yin tẹ́ fi àdúrà tẹ́ fi ràn wá lọ́wọ́ èyí tẹ́ fi ohun gbogbo tẹ́ fi ràn wá lọ́wọ́ tẹ́ ẹ ní kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí bàbá confam irú yìí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí èyí tẹ́ support wa pẹ̀lú gbogbo agbára ipá àti agbára yín mo dúpẹ́ lọ́wọ́ yín o God bless you àní fi ibi àní fi san fúnra wa Jésù Olúwa wa àmín àmín àmín Olúwa kó kọ̀ǹfàmù ẹ̀ you are moving from power to power you are moving from strength to strength you are moving from glory to glory you are moving from joy to joy you are moving from happiness to happiness. You will never be delayed again. In the mighty name of Jesus Christ. And so shall it be. In Jesus' name we pray. Amen. Thank you very much. And have a wonderful day.